Tinubu wọlé nílé ìdìbò àwọn gómìnà Mákindé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC ló jáwé olúborí ní ibùdó ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ní ibùdó ìdìbò rẹ̀ tó wà ní yúnítì kínní wọ́ọ̀dù kejì níjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá Ìbàdàn ìyẹn Ìbàdàn North East tó wà ní Àbáyọ̀mí Ìwó ni ẹgbẹ́ APC ti fàgbà han PDP àti ẹgbẹ́ òṣèlú Labour nínú èsì tí àwọn tó mójútó ètò ìdìbò lágbègbè náà kà jáde Tinubu ní ìbò mẹ́rìnlélọ́gọ́rùn-ún one oh four nígbà tí olùdíje ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi tó wà ní ipò kejì ní ìbò mẹ́rìnlélọ́gọ́rin eighty four ìbò mẹ́tàdínlọ́gbọ̀n péré ní olùdíje lẹ́gbẹ́ òṣèlú PDP Atiku Abubakar ní tẹ́ ò bá gbàgbé kí ètò ìdìbò yìí tó wáyé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ti ṣèlérí pé àwọn kò ní í ṣàtìlẹ́yìn fún àtìkù nítorí wàhálà tó súyọ nínú ẹgbẹ́ náà lórí alága wọn tó wá láti apá òkè ọya tí àtìkù náà ti wá pẹ̀lú bó ṣe jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP ló ń ṣèjọba nípínlẹ̀ ọ̀yọ́ níṣe ni ẹgbẹ́ náà fìdí rẹmi ní ibùdó ìdìbò gómìnà ìpínlẹ̀ wọn.